ṣe bá sùtà ní jẹ́ anas kọ́ wa sọ fún wa níjọ́ mẹ́jọ halkọ́ ọjọ́ mẹ́jọ. mo mọ̀ pé ọmọ yìí ò lè kò lè kásírà lọ títí àmọ́ mo mọ̀ pé wọ́n gbogbo wọn ní wọ́n sá ń lo kìnní yìí ó sì dé ní ọjọ́ kẹjọ wàláhì ó dìlíbà rẹ̀ dáadáa ìmọ̀ràn mi gẹ́gẹ́ Sheikh Sanusi ti sọ ní pé kìí ṣe gbogbo webs nínú íńtánẹ́ẹ̀tì ló ṣe é lọ tá a bá ń fẹ́rẹ́ yìí náà practice lábẹ́ insurance lábẹ́ supervision àáfàá tó jó ní sunna tí ó máa tún ṣe kẹgbọn tá a fa Sanusi wílẹ̀ kan báwọn fún àwọn ọmọ hundred level ní assignment wọ́n lọ dáńlódù ọ̀rọ̀ nípa ṣíà against Muawiya wa irú ọmọ tó bá ṣe báwọn á tètè correct rẹ̀. lẹ́yìn rẹ̀ la tún wá fún ọmọ mi ní sọ̀hábà mi pé ní lọ lọ bá wa ṣe wá ẹjẹ́ kọ́ àwọn ọmọ but kó wà lábẹ́ àgbàlagbà kan tí ó mọ̀ mójútó wọn èyí ń jẹ́ abala alákọ̀ọ́kọ́ torí ìṣẹ́jú méjì ní lisanu sunna fún mi ìṣẹ́jú èkó nínú siratul mustaqim tá a ṣe gbẹ̀yìn mo tún wá fẹ́ rìpíìtì rẹ̀ ń bí báyìí. ẹ dákun gbogbo àwa táwọn wá sí lẹ́kṣọ̀ hadha bayanu linnas àti siratul mustaqim ṣé a máa wá ní máa sọ fáwa tá a wà lórí ìjókòó bíi pé ẹ dákun gbogbo fámìlì wa kó mọ̀sẹ̀kọ̀ ẹ̀yọ̀ kan tá a ní máa mú wá síbi lẹ́kṣọ̀ yìí. so àwa fi ń ṣe akin fún àwa náà ẹ dákun ẹ máa kó àwọn ọmọ wa bí wọ́n bá ń sunkún bí wọ́n bá ń pariwo àmọ́ rẹ̀ wọ́n dákẹ́ ibi náà wọn ò ti máa fetí kọ́ ìkọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀já máa kó gbogbo àwọn ọmọ wa gbogbo fámìlì wa ẹ̀já máa kó wa bíbáyìí ẹ̀dá kò torí ọlọ́run abala ẹlẹ́ẹ̀kẹta ìkírun ní mọ́sálásí ní jàmá ẹ̀dá kan ẹja máa mú àwọn ọmọ wa lọ mọ́sálásí ẹja máa fà wọ́n lọ́wọ́ lọ mọ́sálásí bó bá sọmọ tí ó níjẹ̀gbọ̀n díẹ̀ ni a máa fà á jókòó bó bá sọmọ tí ò ní ni kò níjẹ̀gbọ̀n ni a jẹ́ kó máa yóò máa kọ́ lílọ mọ́ṣáláṣí mo rí eléyìí náà lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ní ọ̀dọ̀ wa mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bá ń fọmọ lọ mọ́ṣáláṣí àti kékeré bí ọmọ ọdún méjì mẹ́ta yóò ti máa tẹ́ bá ti débi wàhálà dọ́ọ̀lì òun ni ó kọ́kọ́ ṣe àmì kò sí nǹkan tí wọ́n fi wọ́n mọ́sálásí tayọ kó wá ṣe àmì àbí àwọn ọmọ yín èsì ẹ̀ ẹ̀ kó wọn wá mọ́sálásí ẹ bá àwọn ọmọ bá tó wá mọ́sálásí asálámọ̀ ní ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta salamu aleykum wa rahmatulah salamu aleykum wa rahmatulah ọmọ ni astaghfirullah astaghfirullah wàláhi nígbà táwa wà bíi tiẹ̀ àmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ subhanallah walhamd salamu alayhi ọmọ kékeré ọmọ ọdún mẹ́ta ni astagfirullah astagfirullah mo á wò bẹ̀bẹ̀ ha níwọ̀ yìí náà ẹja mọ̀ mọ̀ mọ̀ wá mọ́sálásí ká máa fi ká máa fi pé ká máa fi kọ́ wọn ọmọ mi ò kò sí tí wọ́n mọ́sálásí pé ní wàlẹ́ èmi ni ṣé òjì ń pèrún lónìí ẹ dákun tó lọ lọ ẹ jẹ́ kí àwọn ọmọ wa ká máa mú wọn wá هذا بيان للناس mú wọn wá المستقيم bayanu linnas ká máa mú wọn wá siratul mustaqim ọlọ́nkógbà ní ìgbésẹ̀ ọlọ́nkógbà àti gbogbo àwọn àlùkọ́tù míì náà assalamu alaikum. jazakumullahu khairan láàrin bíi ìṣẹ́jú méjì àwọn sheikh wa fọdílàtí dr ibrahim abubakar ẹlẹ́yìnlá gẹ́gẹ́ bíi ìyèlámi wọ́n jẹ́ lecturer ní University of Ilorin ní department mass com sẹ́rí pé ọ̀rọ̀ yìí kàn wọ́n gbégbègbè. alhamdulilah wa wasalaamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run atọ́rọ̀ kí a ti gẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam a kí àfa wa sanusi tí ọba wa ṣe lecture nítorí ìjókòó tí èmi wá jókòó lónìí ìjókòó méjì ni mo jókòó níjókòó ẹni tó wá gbọ́ lẹ́kṣọ̀ mo sì jókòó níjókòó ẹni pé ah, ẹni tó fẹ́ wọ fíìdì wa yìí bóò ni ó ṣe wọ̀ ọ́ tó ṣé yóò rí wọ̀ mo wá rí i pé ọ ah, wọ̀ ó sì wẹ̀ ọyàn kankan so kíní wàá rán mi létí àdìsá nàbìsọ sọlám tí ọ sọ wípé nùsùrùtù bìṣàbà wípé àwọn ṣàbábù lọ́lọ́run lò wàláì mo fọlọ́run búra tọ́wọ́ yìí kí mo fẹ́ ṣe lẹ́kṣọ̀ yìí ìyìn ní lè ṣe gbogbo wàhálà àwọ̀ nẹ́ẹ̀tì á ṣe gbogbo ẹ̀ gbogbo àṣírí tí wọ́n tú yìí tòun tí mo ti jẹ́ mùsàkásìs tó nítorí tí shabab ẹ̀yin shabab wàláì ẹ̀yin ọ̀dọ́ oore tọ́lọ́run ṣe fún yín ha tẹ bá ń lo òṣìbìtọ́ dáa báwọn ṣe ń lo yìí nǹkan táwọn ọmọ wa bá kọ nísìnyí tá a bá tá a bá ń ṣe research tá a ń ṣe masters ń gbèsè gbogbo ẹ̀ ibẹ̀ láti tún máa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìgbà táwọn akẹ́kọ̀ọ́ gbogbo tí wọ́n sọ yìí kò kò sí láyé wàláì wọ́n wọ́n gbìyànjú púpọ̀ nǹkan tí mo wá fẹ́ kọlu attention wa sí gbogbo wa òun náà ni wípé ní ayé tá a wà yìí kò sí ọgbọ́n náà tá a lè bọ́ ń wípé a ní lò kò ṣeé ṣe ó burú jù àṣà lò fóònù tá a bá tún wá ti ń lọ ń bi ẹ̀kọ́ pa afẹ́ ṣe rìsáàtì afẹ́ kẹ́ bó la ṣe nílò so nǹkan tó ṣe pàtàkì náà wọ́n ti sọ fún àwọn pé ká ṣọ́ra ká máa wo ibi tá a wọ̀ ká sì máa wo nǹkan tá a lò ẹlẹ́ẹ̀kejì ni pé ká má lò ó kọjá nǹkan tá a nídìí tá a bá rọra tá a bá ṣọ́ra a kò sí nǹkan míì èmọ̀ wá gbogbo nǹkan tí wọ́n á ṣẹlẹ̀ láyé ní títí mo fẹ́ kọlu attention wa sí àwa mùsùlùmí tá a wà láyé lónìí ó yẹ kí a fi gbọ́ kùránì yé sí i ká sì mọ ipò àwọn sàhábà nítorí pé àwọn sàhábà ìdúwánu láì tààrà lẹ́yìn gbogbo tí kùránì sọ àwọn kan ń gbọ́ ni ọlá wípé wọ́n gba nẹ́gbọ̀n mọ̀gbọ́ àwọn tó ti mọ̀ ọ́ sàlám ní lólódodo kó tó di òjíṣẹ́ ọlọ́run gbogbo táà nọ́bì ó yé wọn o kò yé wọn wọn gbàgbọ́ ṣùgbọ́n àdánwò táwa wà láyé nísìn ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ́run sọ́nà alukur'an ní ìṣẹ̀lẹ̀ báyìí tẹ́pẹ́ àwọn ò ní ẹ́síkìsì kankan wájú ọlọ́run téèyàn bá jẹ́ mùsùlùmí téèyàn bá jẹ́ mùsùlùmí tí ìmánì rẹ̀ lágbára nítorí bí gbogbo àwọn wàhálà distraction ṣe pọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá tún ronú ní ọ̀nà míì lápèjúwe nígbà àyà tí ọlọ́ọ̀ba tí ọlá rẹ̀ ga tí ń sọ fún àwọn sàhábà lásìkò ànábì yìí pé o wàlkàìlà wàlú àwùsùlùmí àmìsànrẹ̀dìm wàlkàìlà wàlú bìgárà wàlú hàmírà lẹ́tẹ̀rìtàbọ̀ wáyà àkúlùkùmá láta àlàmùn wàzínà wáyà àkúlùkùmá ńgbà táyà àwùsọ àwọn sàábẹ́ gbàgbọ́ ipe gbogbo tẹ́ǹgùn ẹ̀sìn kí lọ́wọ́ àlàyé gbàna kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan tẹ́ǹgùn yìí tẹ́ẹ̀fín sọ̀sọ́ yìí á tún dá nǹkan míì tẹ́ẹ̀mọ̀ ṣé mọ́tò wà láyé láyé wọn ni n kò sí mọ́tò ṣé pílẹ̀nì wà ni ṣé jẹ́ẹ̀tì wà ni ẹ wo táwọn wa kéèyàn máa tún gbọ́ ọlọ́run gbọ́ ẹ gbogbo tí wọ́n ń sọ yìí nípa íńtánẹ́ẹ̀tì ọlọ́run ti sọ tipẹ́tipẹ́ ọlọ́run ní sánú rí àyátínà fílẹ̀ àfàk wọ̀fí àǹfùsì kí lọ́kọ́ kọ́kọ́ sọ ó ní fílẹ̀ àfàk kó tó sọ wọ̀fí àǹfùsì yìí ẹ̀yin ẹ gbogbo tí wọ́n ń sọ yìí ní ti àwọn ayọ̀ ọlọ́run tó wà ní àfàk nítorí ní tó bí gbogbo táwọn wí yìí òun náà ni satellite àwọn akọmọrùsì nàìjíríà tó ń yìn sí afac agbára ọlọ́run tó wà ní afac iná wọn lò àti ọlọ́run mọ nǹkan tó sọ nígbà tó sọ pé a máa fi àyà hàn yín ní àwọn awòwo sánmà afac space èyí ọkọ̀ọ̀kọ̀ wò pé lẹ́yìn náà ọlọ́run á nínú ẹ̀mí ara yín náà yóò kọ́ òpin èyí ṣe tó jẹ́ pé àfáàtì lọ́lọ́run kọ́kọ́ sọ kó tó sọ ẹ̀mí ara wa tó lè jẹ́ pé ń rẹ̀ wá wọ́n ń gún alábẹ́ ẹ̀mí ara lọ́lọ́run kọ́ lọ́yẹ kó fi kọ́ alẹ́ kọ̀ bọ̀tà àfáàkì lọ́lọ́run kọ́kọ́ sọ ní tí ń ṣẹlẹ̀ láyé lónìí èèyàn mọ̀ ká ayọ̀ ọlọ́run ó yẹ kí mọ́ni wa kó tún súwọ̀ǹgì dáadáa ni so iná wọn sì ti sọ fún wa yìí wípé gbogbo nǹkan tí a bá ṣe bọ́lọ́run ṣe tú gbogbo ẹ̀lẹ́ ló tún dè wá ní ló tún dè wá lókun nítorí fojú rẹ wò nítorí fetí rẹ gbọ́ nítorí fẹnu rẹ sọ nítorí gbogbo ẹ̀ ló ṣèṣirò in fact níjọ́ bá wọn sọ pé a ṣèṣirò ó àwọn eríkè tẹ́ ẹ lò tẹ́ fi ṣiṣẹ́ ní ọmọ ní ọmọ ẹ̀jẹ̀rì náà ló fi yẹ kí mùsùlùmí kọ́ sọ́ra ẹ̀yin obìnrin wa ha ṣe rí iṣẹ́ tí àwọn asábà nìyẹn sì gbé lọ́wọ́ iṣẹ́ tó lágbára ni ọlọ́run mọ̀ fún wọn ṣe wọ́n fi ní ní ọ̀gbà tí àfa ń sọ̀rọ̀ lẹ́tẹ̀ kan fún mi níṣẹ́ kẹ̀kẹ́ máa ṣe nípa wípé wọ́n ń lo íńtánẹ́ẹ̀tì yìí láti fi ṣe aburú bóòlù àwọn ọmọ mùsùlùmí náà tó fẹ́ lọ́kọ obìnrin tí ọkùnrin tí ń wáyàwó wọ́n wá fi tì mí wípé sẹ́rí ojú mi rí subhanallah nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò whatsapp náà ní major whatsapp náà ní major ẹlòmíì ọmọ wa subhanallah àdáwò tí ọkọ́kọ́ wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tulab wọ́n pọ̀ tẹ̀mọ̀ bá a ṣe mọ obìnrin sí pé ojú títì kóbìnrin ó tẹ́ lọ sọ wípé òun wọ́kọ ah yóò jìnnà tó ọkùnrin pọ̀ ju àmọ́ yóò bá rọrọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yìí subhanallah ṣàyàtìnù ni wọ́n èṣù ni wọ́n tí bá rọra ó sì kú ọmọ ọlọ́mọ sí sí irú tí bá rọra àfi kẹ́ ìkéyìn ó wádìí níbi tẹ́ bá tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́sìn mọ̀ kí ẹni yìí ni. pé yọjú mi lọ́wọ́ lọ́wọ́ fẹ́ mo fẹ́ ọ ṣe wá rí àwọn obìnrin náà ha subhanallah subhanallah wàláhì omi ọmọ sọ fún yín pé ẹ gbogbo báyìí ẹ jẹ́ kóun ṣe fídíò kọ̀ pẹ̀lú yín ẹ wọn gan gbogbo báyìí bẹ́ẹ̀ ṣe wọn òun fẹ́ ṣe fídíò kọ̀ pẹ̀lú yín ṣe rí nǹkan eríṣiríṣi níbi tí ayé bàjẹ́ dé iná ló fi ni mo fi ń sọ fún gbogbo ayé pé ó yẹ kí kọ́lọ́hún kọ́kọ́ gáàdì wa náà ọlọ́run ni màá gáàdì ẹ̀ káwa náà wá ṣọ́ra wa ká má fi bọ́ sọ́wọ́ ṣetán tá a bá ń lo àwọn kìnìyàn wa sallallahu ala khairika muhammad wa alihi wa sahbihi wa sallam taslim. àwọn sheik ajé àná ni. bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi wa ala alihi wa sahabatihi wa alhamdulilayi wa rahmatulahi amma ba'du ọmọ bára mi dúpẹ́ pé ọlọ́run kí n wà níjókòó ilé ni eh, mo lọ́rọ̀ pé tí nítorí bá fún mi níbi àǹfààní tí àdókòrò sanusi ankorib tọ́ba ti bọ́ fún mi inshallah máa ṣètò dákẹ́ níbi cd inshallah so muhadara tó wà tọ́jà ráàtò kéèmà iná gan ni ọlọ́nkọ́ bá a san sheikh sanusi lẹ́sàn rẹ̀ ọlọ́nkọ́ sì fi ṣe àsọ̀rọ̀ àbí wọ́n ṣe rí ẹ̀ mọ́ ma díẹ̀ nípa àwọn kan tí wọ́n ní tí wọ́n wá jánu àmọ́ ṣáàkì ìbọn mi kí wọn mọ̀ tẹ́mi mọ́ ọlọ́nkọ́ fi ṣe àsọ̀rọ̀ àkọ́ fi ṣe àsọ̀rọ̀ àti odò fámìlì òǹkálùkù wa náà àti odò dúkìá wa but ẹni tí mo kàn ní dẹ́rẹ́ bíi tààlẹ́ kékeré àdéhùn ẹ̀ sàhábà àwọn sàhábà méjì tí wọ́n mẹ́nu lé pé ó ṣe láàrin pé amir amir ọ̀nà ni amir bọ́n rabia àti sahel bọ́n fanayif àdéhùn wọn wà ní sahihain àti muwatta ní tú bá rò kí rò pé ò lè sí lára kálukú àbí kọ́ yẹ pé obìnrin tó bá ti tó bá ti tó náà hadith yẹn ló kọ́ wa ní odò kìíní yẹn torí pé amir bonu rabia òun ló fojú wo ẹwà tí ọlọ́run ṣe fún sahel bonu hanif tí n tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀ sí tó fi ṣubú bàtà náà bí ọ̀sẹ̀ sọ̀rọ̀ sàǹtì wọn sọ fún anabi wípé kò lè dìde kò lè bá ọ̀rìn mọ́ kò lè bá ọlọ́mọ anabi ni hal tattahimuna fihi ahda tálẹ̀ suspect pé ó lè ó lè wò tí nǹkan yìí báyìí ti ṣẹlẹ̀ sí wọn ní amir bonu rabia àwọn sàhábà ànábì àṣẹ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń kọ́lùkù yín bá ti rí tí ó wù lára ọmọ ìyá rẹ̀ falẹ̀ obarik ìyẹn ni pé falẹ̀ yáde òbí baraka kó ṣàdá kọ́lọ̀ kó fi àlùbáríkà sí tọ́nà ṣe fún un kọ́dà tó bẹ́ẹ̀ pé lára ara àyàn gan náà ni àbí lára fámìlì yàn kátó ṣe pé ara ẹlòmíì nítorí mo sì pé tó lọ jẹ́ pé àjẹyìn àbọ̀dá jẹ́ ẹni tó ní aburú ni anábì ò sílẹ̀ anábì àkọ́bẹ̀ yóò fìyà jẹ anábì ò fìyà jẹ especially ní tó ní ṣe pẹ̀lú ẹlòmíì anábì fìyà jẹ bàtà anábì mọ̀ pé kínní yẹn natural lè wà lára ẹlòmíì tí ò ní mọ̀ anábì ti kọ́ wa pé èèyàn lè jẹun dáadáa kọjá pé òtún tó bá ti rí tó wá wúwo lára ẹnìkan kó sọ pé Allahumma barik fi Allahumma barik fi kí ẹ mọ̀ sọ pé à ah, mo jẹun dáa sí wa ń gàn ní sí wa sèkìnnì rárá o sí wa jàjẹ ní rárá á ń bẹ̀rẹ̀ bọ́nà ọ̀rọ̀ bí ẹ sàjẹ o kì í sì yàn bú o ó al-qurunul mufaddala òun sì wà hatman so ẹ̀kejì ni wípé nítorí ẹbí ní ká yọ̀ǹkà ká sàdá pé kọ́lọ́kọ́ fún láàbá ká kí ẹ ṣe tọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ máṣá Allah tabarakala máṣá Allah tabarakala máṣá Allah tabarakala bẹ́ẹ̀ ni ọlọ́run bá tóbi ó ti ga ṣùgbọ́n ẹ sọ pé Allahumma barik ọlọ́run bá ṣe nítorí pé anábì sọ́kè fàlẹ́ yóò barik ayé fàlẹ́ yájẹ̀ bil baraka ní ah, ti mọ̀ kàn ní tàlíkùn ọ̀nà kọ́sàn-án ọlọ́run bá sọ dúpẹ́ fún ọlọ́run ọba ní parí gẹ́gẹ́ bí àwọn afáà ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kọ́lọ́kọ́ bá a san dáadáa wọ́n pè mí sí àkíyèsí kan ipe àlàyé tí àwọn Dr. Ibrahim Ẹlẹ́yìnlá àlàyé tí wọ́n ń ṣe fún wa nípa tó ní ti àwọn tọlọ́kọ ìyàwó gẹ́gẹ́ bí ètò tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́nkọ́ bá wa dáadáa òun náà ni ètò ọkọ ìyàwó àti ìyàwó wọ́n fẹ́ wọ́n fẹ́ ní ọkọ wọ́n ní tó jẹ́ aláṣẹ aṣábẹ́ẹ́nì náà sì tí wọ́n wá ṣètò rẹ̀ kọ́lọ́nkọ́ bá ní ẹ̀san dáadáa ọlọ́mọdé oṣù yín ọlọ́mọdé oṣù yín kọ́lọ́mọba sẹ́nẹ́ sàdá gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa gẹ́gẹ́ bí ètò lọ́dọ̀ àwa táwa jọ ọmọ kéwú táwọn afáwa fi yé wa òní pé bàbá sọ tán báyìí wọ́n ní àwọn pòfẹ́sọ̀ ni wọ́n wà á sáǹpù rẹ̀ kó tó di pé à á dìde àwọn iṣẹ́ àmọ̀nú ní kí máìkì ọmọ lọ́sọ́dọ̀ àwọn pòfẹ́sọ̀ aláró ẹ bá ti lọ́ máa mú sáǹpù kódà bó ṣàdúrà ẹ bá ṣe fún bálàsà lọ rábà nù. الحمد لله وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين n gbọ́dọ̀ kọsẹ̀ ni àmọ́ mo ti sọ pé ní gàgà tí mo fẹ́ fi kún tá a bá sàmì sí wíwà láàyè bó ti rí nìyẹn ni mo fi decline àti sọ̀rọ̀ eh, àmọ́ ńgbà tẹ́ wá ní sọ̀rọ̀ yìí àwọn chairman dà ẹ kó ewu ọmọ ẹ̀rágbọ̀n ẹ̀kí wọn ni wọ́n kó ewu ọmọ àádá bayanu lè náà sì tún bímọ mí lónìí àbí ò rí bẹ́ẹ̀ inú mi dùn púpọ̀ alihamudulilayi alihamudulilayi malam sanusi ọlọ́run ó ṣàlékún ìmọ̀ ó ṣàlékún àgbọ́yé yóò wá ṣàlékún manhajù dáadáa ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tí gbogbo àwa tá à ń ṣe súnà tá à ń gbìyànjú tọ́lọ̀ ń sẹ́rù àwọn bàbá yìí àti rú àwọn ọmọ wọn tẹ̀ tún rí lónìí náà kù tọ́ba yìí pé báwọn kan ti rí ni àbá máa rò pé bí súnà ti rí náà ká búyàn ká sasa ní gbogbo ń tà fà yìí náà wí àmọ́ ẹ̀yin lèmi ń bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run because unfortunately tó bá ṣe pé kò sí míì tẹ́ ń rí ẹ̀ ní mọ̀ ẹ rò pé sunna náà nù ọlọ́run tí ó tún farú àlùfáà wa tànú sí iná yọ irú wọn náà tó tún kù ọlọ́run ó fa àwọn náà hàn ká tètè mọ̀ wọ́n báyìí torí pé dùnnú ni wàláyé dùnnú ni òdodo làwọn ṣéèkì wa ṣéèkì lẹ́yìn láti wíhùn bẹ́ẹ̀ bá ti ń jẹ wá ń dàgbà tó bá ti ń tóró àwọn chairman yìí ṣe íńtánẹ́ẹ̀tì mélòó náà ni ó lè wò wẹ́ ẹ má bínú chairman o alfa <laughs> wa mọ̀rọ̀pọ̀ rẹ̀ náà ni wọ́n àbúrò yan ọlọ Tógò ń jò ní wọ́n ń dààmú mi mo ní táìmù tèmi ọ̀ kí n wá Tógò àmọ́ ó báyìí pé tí mo fẹ́ wá wí tó gò ní ẹni tí ó wí dáa ju tèmi lọ ẹni ọ wá wàláì ó sì rí bẹ́ẹ̀ wọ́n gbádùn rẹ̀ púpọ̀ ìdùnnú ni kò sí wọ́n ní ẹnìkan jẹ́ àwádé bọ́jẹ̀ lóun fẹ́ já àwádé nígbà tí ọba sálàáfíà ń kọ́ ọwọ́ ayé ayé lónìí ọwọ́ àbí lọ́la torí náà ẹ̀yin tí a máa mọ̀ kí yín bó ti rí lọ́kàn mi mo wí hàn ẹ kú ewu ọmọ ọlọ́run wà tún dé wọn pọ̀ ọlọ́run ṣàlékún dáadáa tiwọn náà ọlọ́run tó mọ̀ wọ́n èyí táwọn ń ṣe yìí manhajù sálàfì nù á sòdodo fáwọn èèyàn á ṣe wáàsí àmọ́ ìwọ̀n ò pé ká ya àṣà èyí wọn ò pé ká ya láì lójútì ẹ rí bẹ́ẹ̀ lára gbogbo àwọn tí wọ́n ti tí a máa ń kan lẹ́ẹ̀kan pé àwọn báwọn bá wẹ̀yìn irú àwọn táwọn rí tí inú àwọn ń ni ẹ̀ ń wọ àwọn kan náà lẹ́yìn tẹ́lẹ̀ tínú hmm, ń bàjẹ́ ọlọ́run ó dá wọn náà padà n tó dùn wa náà nù ni máa àwọn náà ọlọ́run oníjà wọn náà máa wo wájú kí wọ́n máa bàjẹ́ àtàwọn àtàwọn ọlọ́run ó jẹ́ kí a lè jọmọ lẹ́yìn ànábì tààrà sallallahu alaihi wasallam torí tábà máa tanra wa lókù gbogbo ń tà ń wí yìí nínú ìgbésí ayé ànábì lọ́wọ́ gbogbo ń tí mo wí yìí èwo ń tà ànábì ń bẹ asàlà ànábì àbálẹ̀ ń tó lójú jì <laughs> ẹni tí ń búyàn là ànábì àbẹ́ni tí è búyàn kò rújú wàláì kò rújú àfi tí ṣètọ́ ni bá fẹ́ lóyàn. ọlọ́mọdé ṣètò ọ̀nà olùwà o barakallahu fikum wasalaamu alaykum wa rahmatulah. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa atubu ilayk.